صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة بدعة السلام عليكم ورحمة الله وبركاته على رسول الله àfi ẹ̀mí ìmòore àti ọba tó dá wa ọba tí ó wù nínú àánú rẹ̀ tí ó ṣe wá lọ́wọ́ sí ní ọba ilẹ̀ ní ọkọ̀ yẹ. Àwọn abẹ́rẹ́ ọba tó máa ń lọ sáálá kí ó túbọ̀ ṣe àlékún ìlú dédé fún wa nínú ìsìláàmù náà. Bákan náà kí ó túbọ̀ ṣe àlékún àgbóyé ẹ̀kọ́ kan ìkẹ́ ọlọ́run ìfọlá ọlọ́run àti orí àtẹ̀jẹ̀ tán kọ́lọ́run bá àdúrà àwọn kọ́lọ́run bá wọn bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn ní àpapọ̀ àti kalẹ̀ wa ní ọkùnrin àti obìnrin tí a wà ní kàmì tí a ń gbọ́ wa. Ní àdáyẹrí, mo kí àwọn ṣe fún wa. عن فضيلة الشيخ الأستاذ المضيف عن فضل على الدنيا الشيخ أبو أنس الشيخ عبد الكبير بن عبد الفتاح حفظه الله تعالى ورعاه أولي لاداني أمهم أولي دوتي كلنا نعجب على رسول الله نعجب أمهم قلوا سبحانه وتعالى وصلى الله سيدنا وسلم ẹgbẹ̀yẹjọ wọn ní àwùjọ wa ti òkèèrè torí sáfà súnà bá wà ń bì kan orí parun wọn ní dáadáa àwọn tó bí náà orí parun wọn náà ṣùgbọ́n orí tí wọ́n wẹ̀ sí bẹ́ẹ̀ bá fà súnà ní ẹ̀mọ́ rí àmì ìmọ̀ ẹ̀sìn lára àwọn èèyàn lára àjọṣe fọlọ́run lára àmúra wọn abẹ́lọ́dà sọ́nà àtàlákùnrin àgbà àjọṣe mọ̀ ṣe kọ́ ṣé mo lè mú àkàdà ṣáàbùrù mo kí àwọn dáàbò wa tí àwọn àlejò wọn wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ àwọn ṣe wọ́n nífẹ̀ẹ́ dáadáa mú abánidáwọ̀ àlọ́dọ̀ wa gbogbo ìjìnlẹ̀ tó sátidé sunday ní méjèèjì ní àárọ̀ wọn bẹ̀ tọ̀tíwọ́lẹ̀ ti jìnnà òfin kẹ̀kẹ́ tó wọ́n wá di pé ọ̀rọ̀ ẹ̀sìn fọ́nrẹ́ ìdílé àná ṣẹlẹ̀ ń bì wọ́n débẹ̀ kọ́lọ́mọ̀jẹ̀ bàbá nípa kẹ́ wọ́n tó dàgbà láti àwọn ṣẹ́kọ̀ wa àtọ́wà ní apá àlàáfíà mi láti jẹun pàdé ní àmàlà àgọ́rọ́lá orí dáadáa lára wa mọ̀ ọlọ́mọ fi àìdá sáàmì wa. Àkókò táwọn àsákítà sí máa ń kálẹ̀ fún mi kí àbá wa rọ èjì àti ṣẹ́kọ̀ wa tí wọ́n ka àgbáàmì fún wa. Wọ́n á gbogbo àwọn ti àwọn mọ̀ṣáyé fún wa ní òkú gbogbo nǹkan ní. Òkè àgbà ní àpapọ̀ kí àwọn bàbá wa láàṣì tí ọlọ́wà sáwọn ọ̀tàlá tí ó ti ṣe sábàbí àyè òbí tí wọ́n lè kó gba wa jẹmọ́ lọ́kùnrin àti lóbìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ohun tí a fẹ́ gbé yẹ̀wò níbi àwọn ṣe kó wa tẹ̀kọ́ alẹ́ pé ní hadith sáà wípé ọ̀rọ̀ tí ó bá sèpò gan tó bá sèpò tá a wáyé ni tẹ́gẹ́dẹ́ bá lọ́pọ̀lọpọ̀ wá sí ti ń lọ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ bá jùmọ̀ ti ń lọ lásìkò yìí lórí nǹkan náà ní dáadé kí ni nǹkan náà àti ìdáadú lè rọmọdọ́ ìmọ̀ agbára yìí fún oṣù rọmọdọ́ àwọn ṣèkò wa ń wá pé kani al-istidabu likolibi wal-amali bi shahri ramadan kagbaradi ìgbáradì tinú ọkàn ìgbáradì iṣẹ́ fáàpù pàdé ramadan eléyìí náà ni àkọlé ọ̀rọ̀ wa shahru ramadan oṣù ramadan ìkan nínú oṣù ojú ọ̀run bóyí ṣe wà láti pẹ̀lẹ̀ mú ọlọ́ni iná ìdáta ṣùgbórí ìdàmọ́rí ìsinà aṣàṣàrọ̀ bí kìtàbẹ̀lá ọlọ́ni oṣù lọ́dọ̀ ọlọ́n oṣù méjìlá ẹgbẹ́ táǹkà láyé náà méjìlá ìgbẹ́sọ̀ mú àgbélẹ̀rọ tàwọn èèyàn ní oṣù lọ́dọ̀ ọlọ́n oṣù méjìlá ní yàwọn àkọlá kọ̀ọ̀kan wá sí wà lágbàtọ́lọ́ ti dá sánmà àti ilẹ̀ káfẹ̀ tó lágbára ẹ̀rọ ọ̀gbọ̀dán lóṣù ní jẹ́ méjìlá ní ọ̀dọ̀ ọlọ́ ìsọkúsọ ni àpáti sọ́n ní pé ó ní máa ti ń ka ń jọ olóṣù lóṣù ń jẹ́ lágbàá tó lọ sí dáná àti ilẹ̀ méjìlá ní. nígbà tó yẹ fẹ́ pàtàkì sàn ọlánàlú wa nọ́ọ̀tù alẹ́ ìsàlẹ̀ tọ́lọ̀ lọ́dún nine hundred and fifty wọn ní bọ́n ṣe máa ọlọ́run ti dá sọ́nà àtìlẹ̀ mélòó náà ní méjìlá lẹ́mọ̀ pé irọ́ làbá yìí fún àká bákan láyé jọ nǹkan wáyé padà ní ayé tiwa ọlọ́run ní mi ní ha àrùbá àtúntò inú oṣù méjèèjì láyé àwọn mẹ́rin kẹjẹ oṣù ọ̀wọ̀ fàlátẹ́bílẹ́wò fi ìhìnà àǹkótakùn ẹmọ́sàbọ̀ tó fọ́nra inú oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ́rin jẹmọ́ gbogbo gbàlàbọ̀ sí ò dáa ṣùgbọ́n ní oṣù ọwọ́ àbòsílẹ̀ bá tó ṣe ń bẹ̀ ẹ̀sẹ̀ téèyàn bá tí ó jẹ́ téèyàn yóò lágbára nígbà tó sọ fún wa ni ẹ pé ká mọ ọmọ nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa ẹgbẹ́ lórí òmòdù ọwọ́ kí bí ṣe ń dáná di ọjà jẹ tí èso sọ tó bá dé ní irú ìlànà tó fẹ́ mọ lòlù tó bá tó gbẹ̀sìn gbá oṣù ilé ìmọ̀ ìyàtọ̀ yóò tó jáwọ́ mẹ́ díẹ̀ mọ́ àmú ẹ bá bí ẹgbẹ́ tó ló sọ̀rọ̀ sí jàmọ́ gbogbo ara lè tọ́ ó mẹ́rin tọ́ lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin yóò ohun ìpágbò gbogbo gbàgbọ́ nípa tó sàgbòjú tó wúwà ìdá nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìyẹn tó lékè muharram àti rọjà bọ́lá ramadan ló ṣe kí kò sí ilẹ̀ pẹ̀lú mẹ́rẹ̀ rẹ̀ yìí tó lágbára gẹ̀ kódà àwọn alárúbá kẹ́sì tó dé wọ́n mọ́ mọ́ yàtọ̀ lára ìdílé kan àti ilé kejì ni mo gbà ìmọ́ tó fi rọjà bá ti dé bá ti àbí kan ní oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ wọ́n sọ̀tún àwọn gẹ̀rẹ́ tán lẹ́nu ìlú àwọn àgbẹ̀rẹ̀ nínú oṣù méjèèjì láìwá ní oṣù Ramadan ti ṣe oṣù kẹsàn-án nínú oṣù ìjọ oṣù táwa ní sí oṣù kẹjọ náà kò sáà kò sẹ́yìn sáfẹ́ mẹ́nu lé oṣù kẹsàn-án oṣù ìjọ Ramadan Ramadan gbólóhùn lárúbáwá ni ó sì gbajúmọ̀ ní àwùjọ wa a ń gbólóhùn ó wá láti gbólóhùn rọmọdọ̀ àbí rọmọdọ̀ ìyẹn ni pé nígbà sílẹ̀ bá ń gbóná àpèjẹ táwọn afáàmọ ṣe gẹ́gẹ́ bí a wà yìí tí ìyálẹ̀ dee ti dé sílé ó máa gbóná ìyẹn nígbà táwọn ní sàlàyé ha sàlàyé nínú ṣíìnà tẹ́rùmùdò lè fi sọ̀rọ̀ ìrun àwọn ẹni ọlọ́run wọn a máa kírun nígbà tí ilẹ̀ bá ń tẹ́rùmùdò tí bá ń gbóná mọ́ ọmọ ràǹkún ní tẹ́tẹ̀ ẹ̀ṣẹ̀ ò tí ìṣe kíni tí ò tí ìgbó ẹ̀kọ́kọ́ tó gbóná mọ́ yàá yóò pẹ́ tọ́nù bá ti mú mẹ́lẹ̀ lábá tó bá àsìkò yálẹ̀ fa làwọn àfa lúlákẹ́ àwọn wa tó fi mọ́rọ́ ẹ̀sìn pé ah ó sì bá sí mọ́tẹ́ lẹ́nu rọ̀bọ̀dọ́ náà mú torí pé nǹkan abá gbé sínú oòrùn lásìkò yẹn yóò yọ àti pé àwẹ̀ rọ̀bọ̀dọ́ náà ó tún yọ ẹ̀tẹ̀ yọ ẹ̀tẹ̀ náà lòun náà lákòókò ìfẹ́ ti gbóná ìyẹn àbá túmọ̀ sí oṣù rọ̀bọ̀dọ́ náà oṣù kéne oṣù yọ ẹ̀tẹ̀ yọ ẹ̀tẹ̀ torí pé rọ̀bọ̀dọ́ ní ìṣèpẹ̀lú nígbà tó ìgbésẹ̀ abá ti gbóná tí ò lẹ́sẹ̀ ra omi tí ò tí ìgbó tí sí ń pa àwọn lẹ́sẹ̀ sílẹ̀ tí ń gbóná. ayé pé gbóná ìwà látara ní tó gbóná tó lè yọ nǹkan lẹ́bi ní àtẹ̀sí bá ń gbà á bẹ́ẹ̀ tẹ̀ ló fi kéde ló sì máa yọ nù. káwá gbàwẹ̀ inú oṣù ọ̀pọ̀tọ́ orígun kan nínú orígun Islam. yẹn láti mọ bóòlù ó ti yẹ kí múra lẹ́wà bóòlù yẹ kó lágbára sí fún oṣù rọmọdán sábà mọ kò sí rọmọdán gan wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú hadith jibril hadith gbogbo anamani sábà bí hadith jibril ìyẹn nípa tó wá bá anabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó wà níwá èèyàn ó wá bèèrè àbẹ́rẹ̀ kan lọ́wọ́ síwájú ni pé àbírí ní anil islam tí ẹ sọ fún mi fún mi nílò pé kí ní jẹ́ islam gẹ̀gẹ̀. àríbádá lóhun pé àǹtẹ́ ṣáda Allah ilaha illallah islam ni pé kọjẹ́ rí pé kò sẹ́yìn tọ́nà ẹ̀sìn lódodo àyàfọ́lọ́ wa muhammad rasulullah bákan náà kọjẹ́ muhammad òjíṣẹ́ ọlọ́run ẹyọ kan bákan náà wà fún pé ìmọ̀ sọ́lá وتؤتي الزكاة قوم الزكاة وتصوم رمضان وتمان دعوة رمضان وتحوج البيت وتمان لولوا إن استطعت إليه السبيل وبالا نرلاته هو أنا في صديقي جبريل فقني أحسن هم قويها يلو أجل صعبة لدي في أحسن irú oníbèèrè wò ní ẹtí bá béèrè béèrè bá dẹni tẹ́lẹ̀ mọ́ béèrè láti wá gbọ́ ìkọ́ ẹ̀sì yìí ni ìwọ lọ béèrè ọkọ̀ wá má kí ànẹ́bí àtọ́sí mọ́ tẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ sọ pé jìbìrì ló wá títà mẹ́bí sọ fún jìbìrì jìbìrì àfáǹsà òwúdà ẹ dàpọ̀ sí ìkan sáǹsẹ̀ ní ìsìlámù tó kò pọ̀ jù báyìí lọ kí ló lé jìbìrì lù sọ márùn-ún yìí àti ó sì ní kó fún onílò ń pa ìtí Islam nígbà Islam pọ̀ àbí àǹsà àkàr àǹkà kùránì àǹsà sọ́dápọ̀ àǹsà jihad kò dápọ̀ ń gbóyẹ ó wá dápọ̀ máa lọ ní ọ̀tún ìjàmbá àbá níbẹ̀ gbogbo àwọn nǹkan gbogbo tó wà ní Islam ṣùgbọ́n tó dápọ̀ yìí gẹ́gẹ́ ní pílà ààrẹ tá à ń retí nínú kí ló ń wà nínú pílà nínú òkò ìsìláàmù ni alóòtú wa sàlàyé nínú hadith mi báwo fẹ́ ká mọ tó ṣe rí gẹ̀ẹ́ nínú hadith abdullahi bin umar rabi alasala alihuma hadith tara tọ́ta kó ti adé jìbìrì òun náà ló gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n ní ìrògẹ́rẹ́ lọ́wọ́ gbà wá látọ̀dọ̀ àdéhùn olóńgbò bá ń lè sọ pé ní islam ala hamsi islam ò wíwà pàtó islam owó ilé foundation ta wá gbé lé lórí mélòó ni márùn-ún nígbà tó ka máa láàrín gbogbo wa ní hadith àkọ́kọ́ náà ló ka ẹni tó tẹ̀fẹ́ yàtọ̀ ni pé nínú rìwáyà ti Muhammad ó gbé hajj síwájú ààwẹ̀ wọ́n máa láàrín yìí náà sọ àdúgbò yìí nínú hadith yìí pé ní àti foundation làwẹ̀ jẹ́ nínú Islam ìyẹn àwẹ̀ ọ̀rọ̀mọ̀tọ́ òun ló wá ń bọ̀ yìí ìtí ọlọ́run àpáná àtàlá tí ó lò sí lọ́rùn ìfún wa gẹ́gẹ́ àyà tí afáwa tí ọba kàkà nìka síwájú ọlọ́run yá ayé alẹ́bí náà á rọrùn ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́ kó ti bá àlééfòmù sí yára kutiba aleikum siyam ara dilalatul alfaz tagodo goyin tabarinu hadisi abarinu qur'an tọ́nà tọ́ba ní ọlọ́run kàtà bá nǹkan àbí kutiba káwọn tí nǹkan yẹn ọ̀rọ̀ yẹn ní máa ń jẹ́ káwọn tí ọ̀rọ̀ nínú ara mi ọlọ́ni kutiba alaykumul qital wa huwa kurhun lakum yẹ pé a ṣe jihad lọ́rùn yẹn fún yín. ó bẹ́ẹ̀ náà ń tàwẹ́ bí ọlọ́run ṣe àwẹ̀ lọ́rùn yẹn ọ̀ nígbà ọlọ́run kọ́ tọ́lá bá ti kọ̀ foundation ni fílà ní nínú ìsìláàmù tí ó tó gbé ìsìláàmù wa tó gbé dúró àwọn òfin ẹ̀sìn wa tọ́lọ ń fọkalẹ̀ fánàbà Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹwà bẹ̀tẹ̀lẹ̀ ríj díẹ̀díẹ̀ ní wá òfin ẹ̀sìn tọ́lọ pàpàdà parí ẹgbẹ́ yìí pé al-yawma akmaltu lakum dinakum ẹ̀mọ̀ tó bá ní akmala nǹkan wọ́n complete ẹ̀ òfin pé nǹkan yẹn bẹ̀rẹ̀ ní ìjọ kan díẹ̀díẹ̀ ní wá àwọn òfin ẹ̀sìn wọn wá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ fanabi ìyàwó àìsà ní ara àǹfààní tó wà mẹ́rin pé káyí kọjọ́ tọ́lọ ń bá nẹ́bí ìdè lọ́dọ́ gbé gbogbo òfin ẹmọ tí wọn ẹmọ gàwọ ẹmọ tí ẹmọ tí ìdìnnà ẹmọ tí ẹmọ àwọn yóò sáfẹ́ ìpa mọ̀ mọ̀ yìí tó gbé wá ìdè gíní ó ti pọ̀ jù ìgbọ́n náà wọn dùn á díẹ̀ díẹ̀ ààwẹ̀ ìgbọ́n náà ń tòun lófin àníwá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ìgbà tó lò ní mọ́kà nígbà tó lè 40 years ló dà lójú ọlọ́run gbogbo àtó lò mọ́kà wá ló 30 years sí kó tó ṣe jíra kò sí síjáwé rọ̀mọ̀dọ́ nígbà àníbi rọmọdún mélòó jẹ́ wọn 53 ó dé Mádínà ọlọ́dún àwẹ̀ wa lọ́lọ́run wá sàrẹ̀ lọ́rùn ni ẹlẹ́sìn máa rí inú tẹ̀fẹ́ àwẹ̀ mẹ́sàn-án ni ànábì àwọn Muhammad sallallahu alaihi wa sallam nínú gbogbo àlàyé tòbí àwẹ̀ ṣe wá nìyí ìlú ó wá kú òun náà wá kú hajj hajj ló wá ní ìgbẹ̀yìn àwọn ọmọdé yìí tí ń bọ̀ ó fẹ́ bá gbogbo ayé lálejò torí pé gbogbo tí mùsùlùmí bá ti wà láyé náà ni wọ́n máa retí pé ọ̀mọ̀dọ́ ló ń bọ̀ ìbàbá náà tó wà mọ̀kò tó wà amọ̀kórí bẹ̀rẹ̀ sí wá ní ìsì ń bọ̀ ọ̀yẹ̀ká náà wà gbára lẹ̀ kò tẹ́ tí ìbára gbára kò tẹ́ tí ìbára kìkì ìmọ̀ra lè jẹ́ rọ̀kọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀nà tí kálukú mọ́ nígbà tí wọ́n yàtọ̀ ìní ó bá ìmí ilé mọ́ bá ayé ẹ̀kọ́ ara amúra alẹ́ táwọn akẹ́sẹ̀ amúra alẹ́ rọmọdọ́ kí ti ẹlẹ́tí mọ́ túlẹ̀ kí ni ọlẹ́rìn tẹ́yẹ amúra alẹ́ dé náà ni ìyẹn ni ìṣe sí àwọn èèyàn tó fi ń bá àyà wọn jẹ́ láwùjọ àwọn nǹkan tá a ti jù sẹ́yìn tẹ́wọ̀n bá wa gbọ́ tiẹ̀ sí olúpa rẹ̀ mọ́ ayé ẹ̀kọ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ ń jọ rẹ̀ gbé ijó làákà sámú asámú lẹ́yìn wọn fi múra alẹ́ dé àwẹ̀ lẹ́nu ọgbọ́n lẹ́nu ọ̀yìn ṣùgbọ́n àtọkùnrin àtọbìnrin tí ká gbọ́dọ̀ ká níjó lóṣù lọ́ba ní róṣù ni àwọn kan tó wá kóra wọn ẹjọ́ tó wá fẹ́ dá wa padà sí èyí tá a ti jù lẹ̀ tẹ́lẹ̀ ká mọ ọmọdún àwẹ̀ lẹ̀ ìyẹn ṣe ìlànà tó dáa. àwọn míì sì ní yíò náà ara rẹ̀ ni ṣe àwọn ní ó yóò ẹ̀yìn kọ́mítì ẹ wá lọ rọ ọ̀dà ká fún mọ́sálásí wa kù kí torí kí ni lórí pápá ẹ̀bọ̀ mo mọ̀ wọ́n sára sí kàtẹ́ yẹn pé pápá ẹ̀bá ń bọ̀ lọ́rọ́ ń kúrò lọ́dún ah, ìwúra rẹ̀ náà lè kò sí tí kẹta mọ̀ ṣe tọ́lọ́ níbẹ̀ tẹ́ bá ti ṣe bí díà àgbẹ̀ mọ̀ tẹ́lọ̀ kí ilé ọlọ́run ẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ gbogbo gbà ìta ṣe gẹ́gẹ́ ìta fẹ́ lẹ́nu ìmọ̀ ká máa jẹ́ pé tọ́lọ́ là ń ṣe ní ibẹ̀. bẹ́ẹ̀ kí kálukú á náà gbéra pé ọ̀nà ewu làágbà mọ́ra lẹ̀ di ṣáà ọ̀gbọ̀dọ̀ yẹ kí òtò dé àǹfààní ká tó pé ọ̀nà múra lẹ́ẹ̀dẹ́ àlùkọ̀lùbítọ̀ kan tinú ẹ̀mí wá torí múra lẹ́ẹ̀ tó jẹ́ pé sí kálẹ̀ lẹ́lọ mímọ́ ń ṣe káàrọ̀ ń jẹ́ ní káàrọ̀ ń gbẹ̀ yóò ní mo tó dáa ọ̀tọ̀ kan náà ń kọ́ pé kó ń gan lẹ́kọ̀ọ́lẹ̀ ọba ń ká múra lẹ́ẹ̀dẹ́ ọmọ ìtọ́rọ̀ nínú bá kọfí mọ́ra lẹ́dẹ̀ inú ẹ̀mí wa ní oníkàtún àníyàn wa àníyàn wa ṣe káníyàn wá lálàáfíà kúrò pẹ̀lú tó jí kálá ní ẹ̀ tó dáa káfí pàdé rọmọdọ́nù kámọ́fà níyàn bú pàdé ẹ̀ torí pé inú iṣẹ́ gbòógì ìta fi sílọ́n kó làníyàn wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó bá mọ́ nínú hadithi Umar radiyallahu ta'ala anhu gbogbo anáyàn mọ̀ ní o pé ìnáwó àmàlú bènìyà gbogbo sẹ́tà bá ṣe ẹgbẹ́ tiẹ̀ lórí àníyàn ni o. wà iná máa lè kó lè mọ́rí ní màánáwà kíkálukú máa gbẹ̀sán àkọ́dé tó ń bá ṣe láníyàn ni láwọn pé ní àníyàn ipò rẹ̀ ní oṣẹ́ tábà ṣe kò kéré o gbogbo tábà ṣe kálá tó dáa ká fi ṣe káfà ní ètò dá káfí pàdé ẹ̀ káfí wọnú ẹ̀ sábà tó wọnú ìfẹ̀yẹ náà àní ẹ̀dàdà iná káfí dé sábà tó parí ẹ̀ká parí ẹ̀ torí àníyàn tó pẹ̀lú àdíṣì Al-Imam Bukhari rahimahullah ta'ala àwọn ọmọ sọ ilẹ̀ gbogbo tóbi tó àbí ìgbà mìíràn lè kó gbọ̀ sí fáńfọ́nù nǹkan ṣùgbọ́n ìpìlẹ̀ bá bá máa ń tẹ̀sẹ̀ rú fọ́nù nǹkan fáti jẹ́ wá kọ́mẹ́t àdìsí nípa wá rèé ìnáwó àmọ́lú bìnnìyà ètò ìbẹ̀rẹ̀ àdìsí ẹ̀ alùmọ́sí bí ní bàbá onídàtò àkàmù nínú ẹ̀kíra tó gbajúmọ̀ sáà fáwọn kà fún wa náà ìwà tó náà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kíra tiẹ̀ náà tó fi sàlàyé ọ̀rọ̀ fíkì ọ̀rọ̀ ẹ̀sìn àdìsí náà yẹ jìnà sí wa yìí tó tún wá ní adìsí 40 àbí kí ní bàbá rẹ̀ innamal a'malu binniyat bẹ́ẹ̀ ni riyadu salihin ẹwà mọ́lẹ́ àfíra àwọn afá bẹ́ẹ̀ lẹ́mọ̀ sí àdìsí ìṣẹ́wájú ẹni kí làṣírí tó wà bẹ́ẹ̀ àti tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀kọ́ fi ọ̀rọ̀ àníyàn lẹ́nu kí ni seven ti fi wá lónìí àdìsó sọ́pa bí ká fọ ẹ̀mí wa mọ́ ká ní ẹran wa kó dá bó ṣe pàtàkì tó náà fáwọn afẹ́sọ̀ ẹ̀yà kọ́kọ́ tó àníyàn síwájú ọmọ akẹ́kọ̀ọ́ abẹ́kọ̀ onímọ̀tò kọ́kọ́ ká níyàn rẹ̀ ṣe ìran àwọn afáńgbà kan ló yẹ sí àdéhìí yẹn àwọn ìtẹ́sọ pé nísìlẹ̀ ẹ̀yìn pé gbogbo mọ̀tà kọ̀ọ̀gẹ̀ àbẹ́sì sábà náà àfọ̀n nísìlẹ̀ díì pé ìdájì ẹ̀sìn làníyàn jẹ́mọ́ ní torí kọ́lọ́bí jẹ́ ìdájì ẹ̀sìn àtọ́bá pé ní ìdájì ẹ̀sìn náà kí wọ́n láti kọ̀mplìtì yókù àmìwà lórí hadith ìyàwó Aisha tó ní man ahadasa fi amrina hadha ma laysa minhu àwọn àrọ́bù ẹni tó bá tó mú nǹkan mìíràn nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí ò àwọn àrọ́jú ẹjọ́ bá ṣiṣẹ́ kan tí ò sí pínlẹ̀ fún mẹ́sì àmì ìgbàlọ́rẹ̀ tó wá ní méjèèjì tábà tó kókò ẹ̀ títí pé sàbí ó bàlàyé sí àdíjì méjèèjì tó fi pín ẹ̀sìn fún wa àdíjì ìnáwọ̀lá àmánú bènìyà nísù ẹ̀sìn ni ìdá àpòrókò ni mọ̀nà amílà amálá lẹ́sà àlẹ́ amúrúná àwọn àrọ́jú àbí mọ̀nà àdá máa láì tàmínú ọ̀rọ̀ àrọ̀ kí ló tún méjì pé odidi ẹ̀ na ẹ̀hẹ́ obìnrin náà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájíká ní ọ̀rọ̀ àdá ẹ̀hẹ́ àyè àbọ̀ méjèèjì wá jẹ́ odidi ẹ̀sìn méjèèjì táwọn òbí iṣẹ́ lẹ́nu bí ẹ̀ máa ṣe tó dáa pẹ́pà níyẹn rẹ̀ ò dáa ọlọ́run kẹkẹ wọn. bákan náà tí ẹ̀ bá láníyẹn tó dáa tí wọ́n lọ sí bídíà tí ò ṣe tọ́lọ̀ fẹ́ràn lẹ́bí àwọn àkẹ́lẹ̀ olè àwọn ọ̀rọ̀ ẹ̀rí báyẹn lọ sí láwùjọ kẹ́yẹ àìbáyẹn tó lọ́lẹ́ tàbí ṣe ń bẹ̀ bá lọ́jọ́ kọ́ lọ́ni kápá níyàn dáadáa gbà á báwo náà bá tó wá dé káwá fi tẹ̀lé lánàá kàmẹ́rin ilẹ̀ sí yẹn ni ọ̀rọ̀ ìpánìyàn tó ṣe pàtàkì àrínà sábà tó ní àìmọ̀ iṣẹ́ kékeré tó yẹ kó torí àníyàn tó ga yóò dìde sí ó tóbi lọ́dọ̀ lọ. àlọ́lọ́ Muhammad ọ̀sánlẹ̀ ó wà lójú ogun gẹ̀bá yẹn ti ṣe wàhálà àlọ́lọ́ Muhammad ọ̀sánlẹ̀ wọn sọ fún àwọn sọ̀hábà pé bẹ́ẹ̀ ṣe wàhálà yìí lọ́nà kẹ́dẹ́ wàá mọ̀ jìnnà tá a kàn máa ń lé tó yẹ kẹ́ ẹjọ́ ń ṣí ẹ̀ ládàá ni. àwọn ṣe wàhálà bá ẹ̀fọn wà lé àwọn jọ ń ṣí ẹ̀ ládàá. anáni ni abasa hum alẹ́ ọ̀tọ̀ àwọn náà fẹ́ wá àníyàn wọn dá ẹ mọ̀ wọn fẹ́ ṣùgbọ́n ìkànnì ló ti kí ni ló dá wọn dúró. látara àníyàn yẹn ti gbà ládàá ẹlòmíì ní láyé tó dáa káwé dé kó rẹ̀ kí ìkẹ́wọ́ tó wọ́n lè gbà ìdáníyẹ̀ tó dáa sí torí sí pàtàkì tí ẹ bá láníyẹ̀ tó dáa yóò mọ̀ ẹgbẹ́ dáadáa àwọn tẹ́lẹ̀ gẹ̀ tí ò bá sí ìrì ṣe gẹ̀ yóò sì mọ̀ nílálẹ̀ ọmíyẹ̀ tó dáa bá mọ́ṣáláṣí ní ẹgbẹ́ mọ́ṣẹ́ báyìí ọdẹ tó ti dáadáa irú ẹ̀ ń wù ọ́ náà tọ́lọ́n bá ti fọ́ náà túrò àníyẹ̀ wà tó tó dáa ká ti àní àwọn èèyàn ní o máa kéré lẹ̀ tó pé ó ti di gbogbo ògbóká tàbá dáni náà ní sọ wá lẹ́nu torí èkó nǹkan yẹn fi débẹ̀ èmọ́ tó bá yẹn pé àwọn ẹlòmíì nínú plan wa sáńgbà rẹ̀ tẹ́lẹ̀ gbogbo àbí tí ẹ bá níyẹn rẹ̀ ò dá lérò kó ní pé fẹ́ẹ̀sì ló délẹ̀ lẹ́ni ẹ̀ tó bá lọ bára rẹ̀ láwùjọ kan bí a títí fi ń gbà láàrin ibi títí ń gbà tẹ́lẹ̀ pé àwọn mùsùlùmí ṣe kíni wọn pọ̀ torí pé báwo iná rinlẹ̀ dé láwùjọ mí gẹrẹ ojú máa ń ti kọ́ ní yóò mí gẹrẹ láti jẹun ló bá fún wọn bá wa gba àwẹ̀ mùsùlùmí àwọn ọjà tó wá ní tèmi mùsùlùmí sì nígbà ìgbọ̀dọ̀ tó rà ní ẹgbà rẹ̀ àníyàn ayé ń gba ìmínà ṣe kíni ń gbà ní àwọn ọmọ yorùbá lọ́gbọ̀n ẹ̀fẹ́ pé àníyàn o kámọ́gbàwẹ̀ ríyá àwọn ìdádù tọ́kan wa rí o kámọ́gbàwẹ̀ pẹ̀lú ríyá o kárí mi ni àwọn èèyàn gbà ìbí náà gbà kágbọ́ ni ẹ̀wà rí ọ̀rọ̀ kákún àníyàn sí ètò lágbára gẹ̀ẹ́nu àyẹ̀wò mùsùlùmí sáwí ó ní má alákòṣe àṣádà aláyà mi náà sí ó ní nínú àwọn kẹtí wọn túwìtì tó sọ̀rọ̀ túwìtì jù nínú ààrẹ tí wọ́n tírísì tó tòrò tírísì jù ó lọ́kàn mi ni ẹ̀gbọ́n bá bí lọ́wọ́ àwọn akẹ́ ààrẹ olóṣèlú sí ìdí oúnjẹ sáwọn kàbí ìkẹ́lú àwọn ẹni ìṣíwájú ó lọ́kàn wọn ni kí ló dé tó dé ọkọ̀ ọmọ ṣètò ọlọ́run kó jẹ́ torí kọ́ ọkọ̀ ọmọ ẹgbẹ́ gbọ́ ọmọ ajẹ́ mẹ́ẹ̀lógún tí ẹ bá ti kó ní wọ́n mọ̀ ìjà lógun lọ náà ká àyè ah, wá jẹ́ ní ológun ní pété ó dẹ̀ tó jẹ́ yẹn ńlá ìmọ̀mọ́ àgbà àfá àgbà gbogbo ẹgbẹ́ rẹ̀ wọ́n jẹ́ ní wọ́n lógun kí iṣẹ́ wọn ni wọ́n jẹ́ torí sọ́nà kó mọ̀ jẹ́ torí kí ni kárí nítorí pé tí máa ń wu ẹ̀mí ní pé kó máa ṣe nǹkan torí kárí ìwà nígbà tó pé tẹ́mi ò bá ti ṣe nǹkan torí sọ́nà ó lè bàjọ́ sí yẹn jẹ́ ìlànà ìdùgbọ́n wa pé ní inna akhwafa ma akhafu alaykum àṣẹ́ríkà àgbà nínú nǹkan tí ń bẹ̀rù fún yé jù ó ní ẹbọ kéékèèké àwọn ẹgbẹ́ rẹ̀ pé kí ni anábìnrin rẹ̀ yà kàrí tí ó mọ̀ kó sínú ọ̀sán tí wọ́n fẹ́ bà ní ẹ̀yẹ̀ jẹ́ kí ló bá lórí òní wọn bẹ̀rù àwọn nǹkan gbàǹkọ̀gbẹ̀ ó dúpẹ́ yẹ ọlọ́mọdé arákọ̀ọ́dà abẹ́ abúlé máa tàbí ẹ̀ ti káàgbẹ̀ kan lórí tàbí kan àbí mùsùlùmí ti ń ṣe dáadáa ó mú ọ̀tá tó ló tẹ̀lé ibú àbí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé yìí gọ́ tọ́kan gọ́ èyàn jẹ́ mùsùlùmí òfin ìgbé kò lè kó ṣe kárí apá mi wá ṣe káwẹ̀ tó dé káfọ́ kẹ̀lẹ̀ dáadáa gbà á tí ládàá lè bá pọ̀ kẹ́kẹ́ ìjọ tuntun pọ̀ yìí o mo fẹ́ ṣe torí tọ́lọ́ kéde pé gbogbo ìyẹn fẹ́ kó sínú àrò ìpínlẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ gbà torí tọ́lọ́ ọ̀kan nínú báàkì ìmúra lẹ̀ bí i àrò bákan náà àtàwùbàtú àsọ̀ọ̀dẹ́kọ̀ kátúbà lọ́sọ́dọ̀ ọlọ́n kátúbà lọ́sọ́dọ̀ ọlọ́n káwẹ̀ tó dé tó rálejò ńlá la fẹ́ gbà ẹ̀ṣẹ̀dẹ̀ ní ìdọ̀tí ni ẹjẹ́ káàdùn fún alákòójú ètò fún un tọ́wọ́ tẹ́gbà àlejò tó jẹ́ lójú àlejò pàtàkì tọ́ka fún ṣé ọwọ́ àkókò dọ̀tí pàdé ẹ̀ ẹ sọ̀rọ̀ àmì fẹ́ kó ba lórí ìdọ̀tí

ìdọ̀tí tẹ̀mí wọn kọ́ ìdọ̀tí ẹ̀sẹ̀ káwọn ìkírọ̀ mọ̀dọ́rùn bá lórí ìdọ̀ ẹnu ní ìdí ńlá ní ẹ̀sẹ̀ bóyá wọn fa ìgbóni bóyá wọn mọ fífẹ́ sí ìlọrin náà bá dé ìwọ́n lè gbèjì ìwọ́n jù lẹ̀ ọ̀fẹ́ ká lè jòdè kọ́ tó mọ palẹ̀ mọ́ nìyẹn tó wá ká àlejò yẹn fún ọ̀ níjẹ́ kódé láti gíní láti fúnra rẹ̀ ṣe gbogbo bíi tẹ́ kálukú wa náà kù sí kátó wa àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe agbára ọ̀bẹ̀ ọlọ́run àtúgbò ìlàlọ́ ìjẹ̀mí àyíwá àlùmú mìíràn náà làálàkùn tó fi ṣòro ẹtúbá lọ́sọ́dọ̀ náà jẹ̀mí àgbogbo pátápátá ni àti àwọn àfáwà àtàwọn ọmọ tó àtọkọ àtìyàwó àti bàbá àtọmọ jẹ̀mí à ń gbogbo pátá قرآن أبو محمد صلى الله عليه وآله وسلم يقول في الحديث إني إني لا أستغفر الله وأتوب إليه في كل يوم سبعين مرة نو رواية مي مئة مرة النبي لم يمواك رجل ودر وسم تباني جوكو نيجا àádọ́rin nínú ìgbàwá mi nígbà ọgọ́rùn-ún. Àníbi tọ́lọ́n ti borí jì nìyí o, wọn àwọn túbá, àánàgbọ̀dẹ̀ tó mọ̀ túbá, ká mọ̀ sí túbá tẹ́lẹ́nu ìtúbà kéyà fi ẹ̀ṣẹ̀ ilẹ̀ náà kàrò sí ìtúbà ti bànújẹ́ bóòlù ẹ̀ṣẹ̀ wọn bànújẹ́ tí ẹ bá rẹ́ sí ẹ̀ṣẹ̀ tí yẹn ṣe ọmọ wa kiri jù ó máa bànújẹ́ ká ah, ọlọ́run nǹkan tí mo ṣe yóò dáa ó máa kábàánù anábì ní anádà mùtáwùbà ìmọ̀ kábàánù nínú tuntun bá mi. àtàìbù mi mi náà gbóná ẹni tó bá túrú bá ń bi ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ àfáwà fáàrùn káwọn làbámbàlà ó dàbẹ̀ díẹ̀ tí ó ṣe náà ibi tí kálukú wa mọ̀ pa kò sí kájáwọ́ ńbẹ̀ káwọn jẹ́ kí rọmọdán bá wa nínú ọ̀dọ̀ sí káwọn jẹ́ kí rọmọdán kó bá wa nínú tí ó dá èyí tá a ṣe bọ̀ tẹ́lẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ rí a máa ń lapa níbi gbígba ìjọsìn lọ́wọ́ ẹni wọ́n tún wá nínú àbúrò ẹ̀ṣẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ́ kára wúwo àwọ́là nímọ̀ ẹlòmílẹ̀ nígbà fún ojú lórí wéètì ẹ̀lùmí mo ṣe rí nẹ̀ orí kọ́lá mo tó jò sí ni o bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́kàn ó wúwo àwọn sọ́lá kan sọ̀rọ̀ púpọ̀ ní agbọ́n èyí rẹ̀ wọ́n ní tẹ́tẹ̀ bá kọ́ ara ẹ̀ máa wó dé pé àti mọ́ sínú àwọn ọmọ ẹ̀rọ àìbẹ̀kọ́ lápẹjúwe kánikánì ní ọ̀rẹ́ lẹ́fẹ́lá méjì ìsìn lápẹ́ ní kó yìn láti bí ẹ̀mọ́ láti bí lọ sí ẹ̀sẹ̀ tàbí kó lè rọ̀bẹ̀ kó bọ̀ ó ti tẹ̀ lọ́rùn jù pẹ́lú wá gẹ́gẹ́ bí wá kí lọ ara rẹ̀ máa wúwo láti ṣe kẹ́yẹ kò tí tó yẹ kó wúwo ju pé ẹ̀ṣẹ̀ ni kó ló pé ìwé ti rẹ̀ ló lágbára lásọ ẹ̀ṣẹ̀ máa kì í mọ́lẹ̀ kó ẹ pé tí èèyàn bá gbẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọnú rọ̀bẹ̀dọ́ gẹ́gẹ́ bí táwọn akáǹtì sọ ni ẹ o àti kakurani yóò lè fún àti kítàràwì yóò lè kíni yóò lè fún àti ṣiṣẹ́ olóore àti náwó kékeré náà àti sọ́dákọ̀ àti ṣe ìṣọ́rù fáwọn èèyàn yóò lé fún nítorí kí torí ẹ̀ para ẹ̀ ti wúwo nàfẹ́lẹ́ sábà sọ́sọ̀rọ̀ pa ìlú nǹkan bá fi ẹsẹ̀ amájẹ́kára rẹ̀ wúwo ẹ̀rí kánà wá kí ìṣẹ̀ra kí ọmọdé tó dé torí ìlú ìyá ìkánà sábà mi ti jẹ́ lọ́wọ́ ó ní ìgbà fún bàbá pẹ̀sẹ̀ sí àti ìyá àmàlẹ́yìn olóòjọ́ tó bá ti fẹ́ ṣe kìyàmù lẹ́yìn lóru ọbẹ̀ ẹ̀mẹ́ fìlà lóru tó ọba lágbá láti ṣe ọ̀kìyàmù nàá tó ọ̀tún lè ráwọ̀ ẹ̀gbà lọ́sùn wọn ni òun gbà ọ̀tún lè gbà ìwé ní ẹgbà rẹ mọ́lẹ̀ ọ̀rẹ́ gbà níta ń rẹ lójú bí ìgbà pé ń tọ́ ọfẹ́ ṣe wọn ni kò wá gbà rògbò láwùjọ kan wọn ni anákàmà àbòs di ẹ tẹkẹtẹkẹ kọ̀dùkọ́ yìí àdáfíkà zambuk àgbónóbuk ẹ̀ṣẹ̀ rẹ ló fẹ́ mọ́lẹ̀ iná tí ní tí èèyàn bá jẹ́ ẹni tó ṣẹ̀ iṣẹ́ eré máa máa nira fún láti ṣe kódà wá nínú ẹ̀ka àwọn tẹ́lẹ̀ tó lágbára ju iṣẹ́ eré lọ àbí tí ó wà rọ̀ lọ́rùn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn yóò jẹ́ kí iṣẹ́ eré nira fún ẹjẹ́ àgbẹ̀dọ̀ ẹ̀rọ bí orun tẹ̀mọ́ọ̀dù tí ò bá tó bá lọ ní ẹ̀ka lọ́mọ ìlàgùn àbí ẹ̀rọ ìwọ̀n fà kọ́ pé ara rẹ̀ ẹ́ tí ó ti ní lára ẹ̀rọ ìwọ̀n ló abẹ̀rẹ̀ olùkóru sáré bóru sólú lásìkò gbà lẹ́nu tó wà gbé ẹ̀kú wọ̀ olùwọ̀ mẹ́rin rẹ̀ yóò sì mọ́ jó lórí láti ẹ̀kọ́ ló ti mú tó ṣùgbọ́n yẹn máa rọ̀ lọ́rùn torí pẹ́ lẹ́sẹ̀ ni lọ́nà yìí tó bá ṣe wà láwọn arìnrìn náà méjì yẹn máa bẹ̀rẹ̀ fún láti ṣe èwo ló wà tó lọ́ọ́ ṣe dùn méjì yóò wà ní orú bẹ́ẹ̀ tí ó kà kàkọ̀ gan-an ó ń tilẹ̀ yóò sì máa jóná rẹ̀ nítorí ẹ̀ láyò wọ́n tó wá sí kẹ́ ẹ dé báyìí ó ṣe ìwò kéré lọ kò lè rọrùn fún láti ṣe káwọ̀ ẹ̀ tó dé sábà fẹ́ rí iṣẹ́ rí ṣe ní bá fi múra lẹ́bi òun náà ní pé ká tó bá ká fọra wa mọ́ ọlọ́lá ní ẹ̀kọ́ fẹ́ ṣe dáadáa ọgbẹ́ bá sọ pé ká gbà rò ṣùgbọ́n kọ́ ọ̀ fọ́ra rẹ mọ́nú ẹ̀sẹ̀ tó gbogbo ẹgbẹ́ tó máa wà ní ọ̀rọ̀ ó máa kọ̀rọ̀ ó ṣe kájú wá ń bi ẹ̀sẹ̀ ká jáwọ́ mọ́ni nígbà tí rọ̀mọ̀dọ́n bá dé wàá tó jáwọ́ tó bá wọn tó ṣe tí ò dáa jáwọ́ ń bẹ́ẹ̀ jẹ́ kí rọ̀mọ̀dọ́n bẹ ní mímọ́ kó lè bá rọrùn fún ẹ láti fi àwẹ̀ rọ̀mọ̀dọ́n láti láti rí gbà bàbá ní ká túbá ìtúbá oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ kan wà pẹ́ láàrin wa àtọ́lọ́run ó ṣe wò tóbi tó tàbá tuntun bá ta ajá ọ̀bẹ tàkàbà mi tààtì lábẹ́ ẹ̀fà ní kí wọ́n lóun forí rẹ̀ jì wá ètò bá ní ṣe pẹ̀lú ẹ̀dá ọmọ ènìyàn ẹgbẹ́ wa lẹ́yìn parí tó bá ẹ̀tọ́ rẹ̀ akọ̀lẹ́tọ̀ rẹ̀ ẹ̀dá àtàjá sí bóyá bá ń méjì ẹ̀jẹ̀ kálọ̀ tó ṣe ní kan ògbóró nǹkan tó ṣe pàtàkì láti máa inú bá mi pàdé rọmọdún ní àtàkọ̀wà ìpayà ọlọ́run nínú àwọn iṣẹ́ o ẹ̀fọ́ àbí tọ̀kàrántì ìpayà ọlọ́run ó ṣe pàtàkì nípa inú èsì táwọn ń pèsè nígbà tá a bá fẹ́ sí jọ. ìpayà ọlọ́run ṣe pàtàkì kábẹ́rù ọlọ́run tá a fẹ́ ṣe fún. ẹja ìkan wá jẹ́nẹ́rà àtọ́ àmọ́ ẹ̀kọ́ ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ́ kọ̀ọ̀kan. àríwá adáwà alẹ́ ìsàlá àwọn ọmọ rẹ̀ ní ìtawà apá àmà rẹ̀ hábílà àti ẹ̀kọ́ bílà àti hábílì àwọn èdè ti ṣe ìjọsìn ẹ̀ka ní ẹran lẹ́gbẹ̀ẹ́ pàǹkan kọ́ láti ní ìjọsìn àpá mi kọ̀ọ̀kan ní àdúgbò ìjọsìn ọlọ́run ní pàtòkú bílà ní àhàdí yìí mọ́ agbátẹ̀lẹ̀ kan náà mẹ́rin ọ̀làmú ìtàkọ́ bá ń mílẹ̀ àkàrọ̀ àgbátẹ̀lẹ̀ kejì ibi tí kẹta ti bẹ̀rẹ̀ lọ ẹni gbogbo ẹgbẹ́ wa ti kẹta láyé ẹni tó jọ̀gà àtọ́kọ́ ti kẹta ní ẹkọ́ bí lóde kẹta kíni hàbí wọ́n ti kúrò lẹ́sìn gba tiẹ̀ tẹ́lẹ̀ gba tẹ̀lé nítorí tó kẹ́ ní ìyẹn wá ń fún ní sí pé ní iná máa yàtà ọba ló lọ́rùn nílẹ̀ ìlú tẹ̀kí ìṣẹ́bí tó gbogbo ọgbọ́n wà bẹ̀tẹ́lẹ̀ kẹrin fún òṣèlú nǹkan tó rẹ̀ lẹ́nu dáta ní ìṣùgbọ́n ní tí olóòtú bá rẹ̀ nílẹ̀ ìlú tẹ̀kí gbogbo tẹ́kí yẹn bá ń ṣe tọ́nà ọmọ fi gbà lọ́wọ́ yẹn níta kéèyàn lè gbélé kéèyàn páyọ̀ ọlọ́run tẹ́kí ìpáyọ̀ ọlọ́run ò sí ibi tiẹ̀ òun ò pé bóyá àbóhùn ṣe nǹkan kan ní kọ̀rọ̀ ní kókò tẹ́kẹ́ nílẹ̀ ló tẹ̀lé kò sí nǹkan lóṣèlú ń ba ìjọba pé kéèyàn nípa yọ lọ torí pé ìnìyàn náà tó lóye ogun pé màá tó fi hà á àti pé tẹ́lẹ̀ tó wà ó bẹ́ẹ̀ ń ba tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí. kápá yọ ọlọ́run ẹgbẹ́ nínú báwo ẹgbẹ́ kọ́ wa náà ní làálàá fún bàtàkùn àti pàdé àwẹ̀ làálàá fún bàtà tó bọ́lọ́run tó wà bíbí yóò tó akọ ọkọ̀ adé parí ọlọ́run mọ̀tẹ́nà bá wílẹ̀ ọlọ́run

àwọn oṣù tá a ti mọ̀ ní oṣù mélòó oṣù hajj oṣù mélòó oṣù mẹ́ta ṣàwọ́ ìfọ́fẹ́ àti ìlẹ̀ṣíjà oṣù mélòó la pé mẹ́ta ni kò sí bẹ́ẹ̀ máa ń ka ń dọ̀ wọ́n sùn gẹ́gẹ́ bí àwọn àfa àti bí oṣù mẹ́ta ni oṣù mẹ́ta jẹ́ láti fi ni wá láti ìpìlẹ̀ wa o ọlọ́ni fàmọ́ ń fà rọ́dọ̀ fi ìdí ìnà ìhàjì oṣù tọ́lọ́run láti ní ká dídọ́rin ẹ̀fọ́ ẹ̀kọ́ lọ fàlà tòṣùkọ́ fàlà jìdáàlà fẹ̀lẹ̀ hajj ọba dé ẹ̀rọ ti pàǹpàwọ́ wọn bá wa ṣe wàhálà wọn wù àti òdà wọn. fàlà jìdáàlà fẹ̀lẹ̀ hajj ẹnu ní ètò alẹ́ yẹn. ọ̀nà tó fàálù mi xeyìrì yàrá ọ̀lọ́ gbogbo dára tó bá ti bẹ̀ lọ́mọ pàtàkì àwọn àdùn yìí tá lọ bẹ̀rẹ̀ ọlọ́wà àyínà àyẹ̀rọ̀ záàdì pàkọ̀wà. Gbogbo gbára ní sọ́bà lọ mọ́kà, ọdílé yìí tó gbọdọ̀ pọ̀jú ní kí ni ìpayà ọlọ́run ìbádàbí tó lélé yóò. Ìyẹn ní káyọ̀ záàdì, àwẹ̀ tá ń gbé tá ń káyà, a ti kékeré ẹjá ló jẹ́ gbogbo tó dá nìyẹn. záàdì kí ni ìpáyà bọ́ọ̀sì múra ẹ̀rí tó lọ ọlọ́run gẹ̀rẹ́ lónìí ọ̀sọ̀ pé fẹ́lẹ̀ mọ́nà àdùkọ́ máa lọ tọrọ lọ́run gbogbo dé ẹ̀kọ́ mú dání ṣùgbọ́n ní pé ikọ́ mú dání tó tóbi jù lókè ní àtàkọ̀wà ìfáyọ̀ lọ. bẹ́ẹ̀ náà làwẹ̀ gbogbo tá múra ni a sì ti ni a tún lè wá sí ni wọ́n ká mọ̀ pé kàyé nà

wàlá kí yàmẹ́ lòrú fẹ́kọ̀wà mi kù mú ìpáyà olóhùn lẹ́jẹ̀ pa ẹkú ìjọba ibi mélòó láti mú àìsọ́lọ ní kí ló mọ̀ nígbà lọ́rẹ́ ní ìpáyà ìjọba ọlọ́ndọ́wọ́ kálukú wa o lọ́lọ́n fi gba fẹ́ lọ́wọ́ yẹn o olóńtì yẹn fẹ́ fẹ́ lórí orí yìí ẹgbẹ́ tọ́lọ́ bá lóye ọmọ àlùjẹ́nà náà ní ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ àlẹ́ wọn kọ́jú iná lè mọ́tẹ́ kí ìjànàtí wọn náà rẹ̀ àwọn olùfáyọlọ́ ìfáyọlọ́ ṣe kókó ìyẹn lẹ́lòmí tí ó bá ní fáyọlọ́ àtìgbà tí ń dàrẹ̀ àtìgbà tí ó bàrẹ̀ kò ní ṣe kiri, kò ní yàtọ̀ tẹ́ bá rí yàtọ̀ bí akí kiri nẹ̀ níbi irọ́ pípa ọ̀nàfẹ́ ààrẹ wà níbi ìsàbùsí fún yàn níbi ọjà ní níbi iṣẹ́ kò yàtọ̀ níbi ìwòkúwò kò yàtọ̀ kódà lòmí tí wọ́n lọ ń ta tẹ́tẹ́ yóò tó ta nínú bí nínú ààrẹ ayé máa rò pé ah, ibi àwẹ̀ ẹni oṣù táyẹ̀ máa ń ṣe tọ́lọ́ ní kọ́lá ti so ṣètọ́nù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá wọn náà sọ mọ́lẹ̀ ní kòmí òdo gbogbo wọn kẹrin ìdí mọ́lẹ̀ wá rẹ ẹnu lójú bá nípa ẹ̀rọ kò ní ṣe é tó sì máa bá lọ ká nípa ẹ̀rọ lọ́nà mọ́ lórí àwẹ̀ wa tí a àgbà ọlọ́kọ̀ gbàǹdọ̀ fún wa àwẹ̀ lẹ́wọ́ adójú kọ́ wa kì í sáwẹ̀ nìkan wa ká sọ́dá kọ̀ wá á ti fara àwẹ̀ pẹ̀lú parí ọlọ́ káwọn olùparí ọlọ́ ká tó lo ayé wa. torí pé yorùbá ti rí ẹni tó lọ ń kàkójú ẹni tó lówó ẹni tó nípò àbí ẹ̀fọ́ àwọn ní ọ̀nàrẹ́bù àbí ọ̀nàrẹ́bù lọ́dọọlọ́dọ́ ti sọ pé iná akọ̀ àbí tó bá ní ìyẹ̀wò akọ̀rọ̀ ìgbẹ́ ọlọ́nkọ́ mú ara ẹ̀yọ́ pé ẹnìkan dúdú ni adájú adájú pupa ìdílé kan lẹ́yìn lẹ́yìn lẹ́nu ìdílé lọ́ ara yín ìdílé kan ọlọ́run ní jọ́jẹ́ tó dáa ju ìpayọ̀ ọlọ́run láì sẹ́yìn bá nípayọ̀ ọlọ́run gẹ́gbà jọ síwájú ìjọsìn ó rọrùn yóò sì mọ rírì ẹni tí ń ṣe ìjọsìn yẹn fún ìyẹn láti lè báwọn sọ̀hábà tó gbogbo táwọn ṣe pẹ̀lú ìpayọ̀ ọlọ́run bákanáà nínú tí a fi múra lẹ̀ lè ààwẹ̀ òun náà ni ká mímọ̀ ń pa ààwẹ̀ àkámù sí à àlẹ́yìn ẹ̀wọ̀n ìgbìmọ̀ bí àkámù sí à ká mímọ̀ ń pa tó dé ààwẹ̀ ká mímọ̀ ń pa ẹni tó fẹ́ gbàwẹ̀ kó mímọ̀ ń pa ìdájọ́ ààwẹ̀ kí ni ìdájọ́ nínú ẹ̀sìn fárúdù àìní ni ọ̀ràn yẹn dandan ni ìran àwọn àfáyẹ̀fẹ̀ máa ń pè ní ilmu lẹ́hàlì pé ilmu lẹ́hàlì ò fárúdù àìní ni kí ló jẹ́ ilmu lẹ́hàlì situation tó bá wà presently ìtò bá rọ̀ mọ́ situation ọgbọ̀dọ̀ ní kíni ọgbọ̀dọ̀ mọ́ lágbẹ̀yẹ́ ẹ̀sìn bá ti jẹ́kọ́ a ní ìdájọ́ ẹ̀kọ́ wa tẹ́ ní o ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj àbọ̀rọ̀ zaka àbí gbogbo abájò kó bá àbáǹgbọ̀ tẹ́lú bá ní jòkó ìdáǹgbọ̀ ilé yàtọ̀ ìdájọ́ ilé yàtọ̀ láàrin ara wa o arẹ́rìnkẹ́ bí ẹgbẹ́ ní owó tí è jẹun jẹ́ yẹn kò tí ní kí wọ́n kẹ́kọ̀ọ́ zaka tó yẹ kókọ bẹ́ẹ̀ ni kó mọ̀ lẹ̀ kò tí di ọ̀rọ̀ yẹn nìkan owó tẹ́ kó wọ́n ní sọ́ọ̀bù ó torí pé alù pẹ́bẹ́ntì tó wọ́n pẹ́bẹ́ntì tó wà yẹ nǹkan yẹ́ ó ti gbọ́dọ̀ síkí ní ó ti gbọ́dọ̀ ṣe ìtẹ́pẹ̀ ní elimul hali ní ọ́dàpẹ́ ìgbọ́mí ìtẹ́yẹn fẹ́ ṣe àbí tẹ́yẹn ti wà nú ẹ̀ ìdájọ́ tó dé gbọ́dọ̀ mú ẹni ń di fardo àìní fún

bọ̀tẹ́ tó yẹ pé ètò mọ̀ra ájì lọ́dún yìí kó ní máa ájì kí ni kí ni bó ọ̀nà yẹn tó ní kọ́mù lọ sí bá túbà sí kò sí ẹtí ìlú lọ́dọ̀ ní ẹ̀mí ẹ̀fà àfáà ní mù ilmù lẹ́hàlì ṣe àfà kò já àfà ní káṣíkáṣí wà àti kamọ́sọ lárúbá káṣí àfà tẹ̀síbì kádi mufti kádi akọ́mọ́ pẹ́lúkà káàkiri àti ṣe yàtọ̀ sẹ́ni tí èsè àfààní tó bá ti jẹ́ ọ̀rọ̀ èèyàn ní tẹ̀sí ẹ̀ bá ti wà ó ti dọ̀rọ̀ èèyàn lórí lọ́rùn ẹni yẹn gbogbo aláfẹ́ gbàwẹ̀ ẹ̀sìn àìpé ilimule hali ni àwẹ̀ kámọ̀dájọ́ kí ni àwẹ̀ lórí gbogbo kálukú wa ìlẹ́wẹ̀rí ìrọ̀rùn lọ́lẹ́sùn káàkiri káàkiri káàkiri káàkiri tánṣì torí pé hálù ta wà ní ìgbà àtàlà ọ̀rọ̀ gbàwẹ̀ àti gbọ́dọ̀ fi àìmọ̀ kan àfìgbà kẹrántí àdéhìí ta sọ lẹ́sàn tánàbí tó bá ti ṣe nǹkan tó yàtọ̀ sí bá ti mú wáyà á dálú láyà ní kéèyàn á máa ṣe ẹ́sìtì pé ẹ̀nà gómìnà tàfà lọ fẹ́ àti ọlọ́ ákùnrin balabala ọ̀yẹ́dá àfà tó tọ́ ṣùgbọ́n tó jọ́ ọ̀nà yẹ̀fọ́ ọgbọ́dọ̀gbọ́n ọba mọ̀ mọ̀ ayà afá ìmọ̀ rẹ̀ ti di ọ̀rọ̀ yẹn fún ìjẹ lọ́rọ̀ ẹlòmí máa ń pẹ́ àgbègbè alálẹ̀ ní gbogbo akọ ṣùgbọ́n ní tó bá ti kẹ̀ ẹ́ tọ́ọ̀ṣì ọgbọ̀rọ̀ fàìmọ̀fẹ́ ṣe eléyìí pàtàkì ó ṣe kókó tẹ́lá àwọn nǹkan mé ti abáfà ìmọ̀fẹ́ ṣe nínú ìjọ nǹkan mé ò ní le wọ́n sì mú le fún wa àbẹ́ẹ̀kọ́ nǹkan mé sì le wọ́n sì mú rọ̀ fún wa tí ẹ bá ń gbọ́ píkì àtẹ́rí píkì tára bá píkì gan ni wàláyì ìtọ́jẹ́ píkì píkì gan ni àgbọ́yé sẹ́yìn ò lè fi ra káyìí

kó lọ bomi tó yí bóde wà ní kíra àti kíùnù agbẹ́ tó ti fi àjẹ́ ra rẹ̀ ẹ̀wẹ̀tì lálà àti ẹ̀wẹ̀tì lálà àti rẹ̀ bẹ́ẹ̀ kó sí omi sórí ó gbá gbọ́rọ̀ fátíwá pẹ̀gbẹ́ ah, aláwẹ̀ kò mọ̀ gbọ́dọ̀ bomi sórí nítorí kí nítorí pé ara wa olùwò ti bá ń sàdùwàlá adúgbò aláwẹ̀ gbọ́dọ̀ ní pápò ẹ̀ẹ́ ẹ̀tún ní aláwọ̀ àbí aláwọ̀ gbọ́dọ̀ kíkí gbọ́dọ̀ ní pákó gbogbo ilé ìrìn àti bẹ́ẹ̀dẹ̀ ni kò sí tó ní kí